Ìwé kìíní Pọ́ọ̀lù sí Tímótì. Tímótì kìíní orí kìíní. Èmi Pọ́ọ̀lù, òjíṣẹ́ Kristi Jésù nípa àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti ti Kristi Jésù ìrètí wa ni mò ń kọ̀wé yìí sí Tímótì ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti Kristi Jésù Olúwa wa kí ó máa wà pẹ̀lú rẹ nígbà tí mò ń lọ sí Macedonia mo gbà ọ níyànjú pé kí o dúró ní Éfésù kí o pàṣẹ fún àwọn kan kí wọ́n má ṣe kọ́ ènìyàn ní ẹ̀kọ́ tí ń ṣini lọ́nà kí wọ́n má jókòó ti àwọn ìtàn tí kò lẹ́sẹ̀ nílẹ̀ àti ìtàn ìrandíran tí kò lópin tí ó máa ń mú àríyànjiyàn wá dípò ẹ̀kọ́ nípa Ọlọ́run tí a mọ̀ nípa ìgbàgbọ́ ìdí tí mo fi pa àṣẹ yìí ni láti ta ìfẹ́ àtọkànwá jí nínú rẹ pẹ̀lú ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ tí kò lẹ́tàn àwọn mìíràn ti kùnà nípa irú èyí wọ́n ti yí padà sí ọ̀rọ̀ asán wọ́n á fẹ́ máa kọ́ni ní òfin bẹ́ẹ̀ sì ni wọn kò mọ ohun tí wọ́n ń sọ ohun tí wọ́n sì ń sọ pẹ̀lú ìdánilójú kò yé wọn a mọ̀ pé òfin jẹ́ ohun tí ó dára bí a bá lò ó bí ó ti tọ́ a mọ èyí pé a kò ṣe òfin fún àwọn ènìyàn rere bí kò ṣe fún àwọn oníwàkiwà àti àwọn alágídí àwọn aláìbọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn oníbàjẹ́ àti àwọn aláìbìkítà fún ohun mímọ́ àwọn tí wọ́n máa ń lu bàbá àti ìyá wọn àwọn àgbèrè àwọn ọkùnrin tí ó ń bá ọkùnrin lò pọ̀ àwọn gbọ́mọgbọ́mọ àwọn onírọ́ àwọn tí ó ń búra èké àti àwọn tí ń ṣe àwọn nǹkan mìíràn tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó dára gẹ́gẹ́ bí ìyìn rere tí a fi lé mi lọ́wọ́ ìyìn rere Ọlọ́run ológo tí ìyìn yẹ fún mo dúpẹ́ lọ́wọ́ Kristi Jésù Olúwa wa ẹni tí ń fún mi ní agbára mo dúpẹ́ nítorí ó kà mí yẹ láti fún mi ní iṣẹ́ rẹ̀ èmi tí ó jẹ́ pé tẹ́lẹ̀ rí mo kẹ́gàn rẹ̀ mo ṣe inúnibíni sí i mo tún fi àbùkù kàn án ṣùgbọ́n ó ṣàánú mi nítorí n kò mọ̀ọ́mọ̀ ṣe é nínú àìgbàgbọ́ ni mo ṣe é ṣùgbọ́n oore ọ̀fẹ́ olúwa wá pàpọ̀ jù lórí mi àti ìgbàgbọ́ àti ìfẹ́ tí a ní nínú Kristi Jésù òtítọ́ ni ọ̀rọ̀ yìí ó dájú ó sì yẹ ní gbígbà tọkàntọkàn pé Kristi Jésù wá sínú ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là èmi yìí sì ni olórí àwọn ẹlẹ́ṣẹ̀ ìdí tí ó fi ṣàánú mi nìyí pé èmi ni Kristi Jésù kọ́kọ́ yọ́nú sí ju ẹnikẹ́ni lọ mo wá di àpẹẹrẹ gbogbo àwọn tí wọn yóò gbà á gbọ́ tí wọn yóò sì ní ìyè àìnípẹ̀kun kí ọlá àti ògo jẹ́ ti ọba ayérayé ọba ìlú ọba ìrí ọlọ́run kan ṣoṣo láé àti láéláé àmín Tímótì ọmọ mi ọ̀rọ̀ àṣẹ yìí ni mo fi lé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì sọ nípa rẹ̀ tí mo fi yàn ọ́ pé kí o ja ìjà rere pẹ̀lú agbára àṣẹ yìí kí o fi ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere jà àwọn nǹkan wọ̀nyí ni àwọn mìíràn kọ̀ tí ọkọ̀ ìgbé ayé ìgbàgbọ́ wọn fi rì irú àwọn bẹ́ẹ̀ ni Híméníù àti Alẹ́kisándérù àwọn tí mo ti fà lé Sátánì lọ́wọ́ kí ó lè bá wọn wí kí wọ́n má ṣe sọ̀rọ̀ àbùkù mọ́.